Ezekiẹ́lì orí kọkàndínlọ́gbọ̀n lé ọdún kẹwàá lé oṣù kẹwàá lé ọjọ́ kejìlá oṣù ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé ọmọ ènìyàn kọ ojú rẹ sí Fáráò ọba Íjíbítì sì sọtẹ́lẹ̀ sí i àti sí gbogbo Íjíbítì sọ̀rọ̀ kí o sì wípé báyìí lé Olúwa Ọlọ́run wí kíyèsí èmi dojúkọ Fáráò ọba Íjíbítì dragoni ńlá tí ó dùbúlẹ̀ lé àárín àwọn odò rẹ̀ èyí tí ó ti wí pé tí èmi lé odò mi èmi lé ó sì ti wàá fún ara mi ṣùgbọ́n èmi ò fi ìwọ̀kọ̀ lé ẹ̀rẹ̀kẹ́ èmi ò sì jẹ́ kí ẹja odò rẹ kí ó lẹ̀ mọ́ ìpẹ́ rẹ èmi ò sì mú ọ kúrò lé àárín odò rẹ àti gbogbo ẹja odò rẹ yóò lẹ̀ mọ́ ìpẹ́ rẹ èmi ò sì sọ ọ́ nù sí agijù ìwọ àti gbogbo ẹja odò rẹ ìwọ ò ṣubú ní gbangba oko a kì yóò sì kó ọ bẹ́ẹ̀ lè a kì yóò sì ṣà ọ́ jọ èmi ti fi ọ́ ṣe oúnjẹ fún àwọn ẹranko ìgbẹ́ àti fún àwọn ẹyẹ ojú ọ̀run gbogbo àwọn olùgbé Egypt yóò mọ̀ pé èmi lè olúwa nítorí wọ́n ti jẹ́ ọ̀pá ìyè fún ilé Israẹli nígbà tí wọ́n dì ọ́ lọ́wọ́ mú ìwọ fọ́ ó sì ya gbogbo èjìká wọn nígbà tí wọ́n sì fi ara tì ọ́ ìwọ ṣẹ́ ó sì mú gbogbo ẹgbẹ́ wọn gbọ̀n nítorí náà báyìí lè olúwa ọlọ́run wí kíyèsí èmi yóò mú idà kan wá sórí rẹ tí yóò ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ ilẹ̀ Egypt yóò sì di agijù yóò sì di ahoro wọn ó sì mọ̀ pé èmi li olúwa nítorí tí ó ti wí pé odò náà tèmi ni èmi li ó sì ti wà á nítorí náà kíyèsí èmi dojúkọ mo sì dojúkọ odò rẹ èmi ó sì sọ ilẹ̀ Egypt di ahoro pátápátá láti Migdoli lọ dé Siene àti títí dé ẹkùn Ethiopia ẹsẹ̀ ènìyàn kì yóò kọjá lé àárín rẹ̀ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹrankẹran kì yóò kọjá lé àárín rẹ̀ bẹ́ẹ̀ ni a kì yóò tẹ̀ ẹ́ dó lí ogójì ọdún èmi yóò sì sọ ilẹ̀ íjíbítì di ahoro lé àárín àwọn ilẹ̀ tí ó di ahoro àti ìlú rẹ̀ yóò sì di ahoro lé àárín àwọn ìlú tí ó di ahoro lé ogójì ọdún èmi yóò sì tú àwọn ará íjíbítì ká sáàárín gbogbo orílẹ̀-èdè èmi yóò sì tú wọn ká sáàárín gbogbo ilẹ̀ ṣùgbọ́n báyìí lè olúwa ọlọ́run wí lẹ́yìn ogójì ọdún lè èmi ó kó àwọn ará egypt jọ láti ọ̀dọ̀ àwọn ènìyàn níbi tí a ti tú wọn ká sí èmi ó sì tún mú ìgbèkùn egypt padà bọ̀ èmi ó sì mú wọn padà sí ilẹ̀ patrosi sí ilẹ̀ ìbí wọn wọn ó sì wà níbẹ̀ bí ìjọba tí a rẹ̀ sílẹ̀ yóò sì jẹ́ ìjọba tí ó rẹlẹ̀ jù nínú àwọn ìjọba bẹ́ẹ̀ ni kì yóò sì gbé ara rẹ̀ ga sórí àwọn orílẹ̀-èdè nítorí èmi ó dín wọn kù tí wọn kì yóò fi ṣe olórí àwọn orílẹ̀-èdè mọ́ kì yóò sì jẹ́ ìgbẹ́kẹ̀lé fún ilé Ísírẹ́lì mọ́ tí ó mú àìṣedéédé wọn wá sí ìrántí nígbà tí wọn ò bá wò wọ́n ṣùgbọ́n wọn ò mọ̀ pé èmi li Olúwa Ọlọ́run ó sì ṣe lé ọdún kẹtàdínlọ́gbọ̀n lé oṣù ìkíní lé ọjọ́ ìkíní oṣù ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé ọmọ ènìyàn Nebukadnesari ọba Bábílónì mú kí ogun rẹ̀ sin ìrú ńlá sí Tírè gbogbo orípa àti gbogbo èjìká bó síbẹ̀síbẹ̀ òun àti àwọn ogun rẹ̀ kò rí owó ọ̀yà gbà láti Tírè fún irú tí ó ti sìn sí i nítorí náà bá ilé Olúwa Ọlọ́run wí kíyèsí èmi ò fi ilẹ̀ Íjíbítì fún Nebukadnesari ọba Bábílónì yóò sì kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rẹ̀ àti ìkógun rẹ̀ àti ìjẹ rẹ̀ yóò sì jẹ́ owó ọ̀yà fún àwọn ogun rẹ̀ mo ti fi ilẹ̀ Íjíbítì fún fún irú tí ó sìn sí i nítorí tí wọ́n ṣiṣẹ́ fún mi lé olúwa ọlọ́run wí lé ọjọ́ náà lé èmi ó mú kí ìwo ìsírẹ́lì rú jáde èmi ó sì fún ọ ní ìṣínú lé àárín wọn wọn ó sì mọ̀ pé èmi lé olúwa.